di ọmọ yorùbá lọ́wọ́ hmm. ìdààmú ọba òfò ọba òṣì òṣè ìdààmú ọba kò ní kú síbi tásọ rẹ wà. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ kò ní kú síbi tásọ rẹ wà. àfi Sunday Igboho hmm. ọkùnrin takuntakun lójú ogun. ọkùnrin jàgàjàgà ọkùnrin jìgìjìgì ọkùnrin ràbàràbàràbàràbà. ọkùnrin tó fi ṣépè fọkùnrin. Hmm. bẹ́ẹ̀ni akọrin lẹ́yìn ọba. Sunday Igboho ti wà lára àwọn akọni ilẹ̀ Yorùbá kọ́lọ̀ mọ́ bàbá yìí àṣẹ àṣẹ ọba gbọ́dọ̀ máa rántí rẹ̀ hmm. is one of is one of Yorùbá legend now akíọ akíọ ọkú ewu edo láì faragomi láì faragomi ilẹ̀ lérí tá a lọ àdèbẹ̀ ọkùnrin ni o bàbá ilẹ̀ lérí tá a lọ sẹ́ àdèbẹ̀ ọkùnrin ni àlọ́kùnrin tí yẹn fi ń ṣépè fọkùnrin nígbà hmm. máa wá ní mọ̀dákẹ́kẹ́ hmm. Sunday Igboho ọmọ wa ní hmm. ọgbọ́n mi gbogbo yín bàbá bó bá lóògùn ti lé bàbá tiẹ̀ àwa kàn kún fún un àwa sọ́dà pátá ọmọ wa mọ̀dákẹ́kẹ́ ni. abájọ tó fi jẹ́ àpáta pààrà. <laughs> ẹlẹ́mi kùkùté aláìlómi ẹ̀yin tẹ́ ẹ kàn tẹ́ ẹ dààmú lórí Sunday Igboho ẹ mọ kú Sunday Igboho wà láyé hmm, hmm, hmm. ikú gbọ́dọ̀ ní kọ́ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ ọgbẹ́lẹ́wà ní okú ní òkú àṣẹ àpàláìsù àṣẹ àṣẹ ìwọ tó o bá láìkí Sunday Igboho tara Sunday Igboho share program yìí láìkí péjì yìí subscribe sórí péjì yìí follow péjì yìí ìwọ tó o bá láìkí Sunday Igboho tara Sunday Igboho share program mi dáadáa. sálẹ̀ ìgbòho kẹ́kọ̀ọ́ ní sí ọ. àṣẹ o. a kí ọ ọkùnrin ni ọ. <laughs> akọni ni. akọni ni ọ. akọni. bàbá wa akíntóye ṣe pọfẹsọ akíntóye ṣe hmm. akíyín. akíyín o ẹkúṣẹ́. ẹkúṣẹ́ dẹkùn dẹkùn ẹkú àìsùn. ẹkú ẹwọ. ẹkú ìnáwó. bẹ́ẹ̀ni ẹkú ìnáwó. ẹbẹẹni ìnáwó ní báyìí o. àmì o. gbẹngbẹ lára lẹ́yìn o. gbẹngbẹ ni o. ilẹ̀ Yorùbá yìí ò ní bàjẹ́. gbogbo ẹ̀yin ọ̀dàlẹ̀ Sunday Igboho wa kí yín o. ilẹ̀ Yorùbá yìí tí gbogbo wa ni kò má gbọ́ lọ́kọ̀ jẹ́ torí kò sí òmíràn tí a lè lọ àjò lè dàbí ilé ẹ jẹ́ ká fọwọ́ pọ̀ ká fi mọ̀ ṣọ̀kan gbé kémi bí ilẹ̀ yorùbá yóò ní dàrú. àṣẹ àṣẹ àṣẹ gbogbo ẹni tẹ́tẹ́ bá lóun ní ilẹ̀ yorùbá yìí lára òfò pàṣẹ tó lọ́wọ́ pa òfò ṣe lọ́wọ́ pa. àṣẹ ẹlẹ́fẹ̀ mo fi tọ́ ọmọ ẹni tẹ́tẹ́ bá fẹ́ ní ilẹ̀ yorùbá la ayé rẹ̀ ó dàrú. àṣẹ o àṣẹ àṣẹ gbogbo ẹ̀yọ́ mọ Sunday tẹ́ ẹ dúró tì nígbà tí ò sí ńlẹ̀ akínyìn o gbogbo wọn tó ọ̀dẹ ti dálẹ̀ ìwọ́nu ọlọ́ọ̀nù. a ṣèdárò lára àwọn akọni tó sùn lójú ìjà torí pé bàbá porí akọni Hmm, torí pé agbọ́dọ̀ agbọ́dọ̀ agbọ́dọ̀ kí àwọn náà hmm. àwọn tó sùn lójú ìjà hmm. akíyín o akíyín o arántí o arántí yín o akí àwọn ìdílé yín o Ọlọ́run ní dàdílé yín o àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ pè mí lórí aago gbogbo ọ̀rọ̀ kọ́ la lè sọ lórí atẹ́gùn o oh, eight o. Oh. o oh, eight o. thirty. thirty. four five. four five. six three. six three. eight three. eight three. o eight o. o thirty. thirty. four five. four five. six three. six three. eight three. eight three. wọ́n pè mí. Hmm. ó lá ó ní bá a ṣe ń rìn téèyàn fi ṣẹ́gun ayé. Hmm. Hmm. kí ló wí. ó ní bẹ́ẹ̀ yẹn ṣe ń rìn tàbí ṣẹ́gun ayé bóòlù àti ẹ̀ ṣe mọ ibi tó orísun ogun èèyàn ti wá gan. Eh, báwo la ṣe mọ. olójú kékeré ẹ̀ẹ́dínlógún yìí yìí máa ń ṣòfófó púpọ̀ bọ́ba bọ́ba pèmí àwọn tí wọ́n dọ̀ ti mọ̀ hmm. bàbá ti dà á bọ́ba ìṣẹ́ náà yóò sọ ibi tí ogun rẹ ti wá. ti wá. babaláwo tó bá dọ́dọ̀ rẹ̀ tí ò gangan fún ọ tí ò lè sọ orísun tó ogun rẹ ti wá yàgò fún un hmm. na scam ni irọ́ ni. Hmm. ẹgbọ́n bàbá máa dá wo máa mú nọ́mbà kalẹ̀ àwọn wàá dẹ̀ pé wọlé tí bàbá máa wo ṣẹ́ fún ọ wo kíra rẹ kú oríire lọ́jọ́ tòní a máa ráàyè dá ilóhùn dáadáa lọ́jọ́ tòní wàá dẹ̀ pé wọlé. pẹ̀lú àṣẹ ọlọ́run nọ́mbà tẹ́ pé studio line yìí oh nine oh oh, oh seventeen. seventeen. nineteen. nineteen. ninety-nine. ninety-nine. oh nine oh. oh nine oh. twenty. twenty. seventeen. seventeen. nineteen. nineteen. ninety-nine. ninety-nine. ṣùgbọ́n ìwọ tó o bá rí ìpè mú nọ́mbà síbẹ̀ yẹn á dẹ̀ fi nọ́mbà yẹn dá ẹ lóhùn pẹ̀lú orúkọ ẹ. àlùbọ́sà ǹjẹ́ o mọ̀ wípé bí ojú ènìyàn bá ṣe kúrukùru báyìí bẹ́ẹ̀ni ìyá ọmọ bá àmọ́ ńlá àlùbọ́sà. àmọ́ báwo la ṣe lò ó. àlùbọ́sà jíjẹ náà ni hmm. tó bá wù ọ́ gé tó bá ti gé sí méjì tán máa fẹ́ra bí ojú rẹ̀ báyìí hmm. àwọn bíi tí spọ́ọ̀tì bá wà hmm. òjò báwọn lọ kan fílẹ̀ bíi five ten minutes wàá ní gbẹ́mọ̀ tó bá fi ṣe láàrin ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì wàá ní pé gbójú rẹ̀ máa dán. gbogbo ojú rẹ̀ máa dánú. tested confirmed. mọ́gbàgbọ́ lọ́ra kírìmù àgbákò tó fi ní kánsà hmm. yẹn ń jà káàkiri bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ní àní tá à ni hmm. a sọ̀rọ̀ àwọn kírìmù tá à ń lò hmm. a sọ̀rọ̀ àwọn wáìnì burúkú mu ọ̀pọ̀lọpọ̀ obìnrin wáìnì tó mi mu oògùn tó mi nínú torí kọ́ mọ́ bá a lóyún o ah, ti pa ní ọmọ tiẹ̀ jẹ́ báyìí ìjọba pé bí yẹn bá ìjọba wípé bẹ́ẹ̀ kí ọmọ lórí prevention ìjọba wípé a máa mú kí period yẹn máa ṣe ségesège ó hmm. lè paralyze ẹyin tí ń dọmọ nínú obìnrin hmm. tó o bá wá yàgò fún gbogbo ìyá wọn kó lè bọ́ láàrẹ jẹ́. Eh, eh, eh, ìsítìlẹ̀ lẹ́yìn o kí mo wí. ó lè bò lájẹ́ tí ò bá yàgò fún. ẹ ẹ lómi ẹni à sàn ẹ mẹ́rin òun ọ̀rọ̀ ọmọ bíi ó ti gbàgbé wípé òun ti ṣe family planning ọlọ́mọge tó bá ṣe family planning ó ti ṣe kọ́mọ bímọ o hmm, hmm, hmm. ó torí pé ó fẹ́ máa dógó káàkiri ó wá ṣe family planning òsì káàkiri ó lè mi tó ti kọ́kọ́ mọ̀ ní pé period rẹ̀ mọ̀ sí ṣégeṣége ó lè ṣí ó lè ṣí lóṣù méjì mẹ́ta tí ò ní wá níjọ́ tí ọba wá ó tún lè yá yá tó o bá múra ó lè paralyze ẹyin tí dọmọ nínú rẹ tó o wà ní problem báyìí. Eh. <laughs> ìṣítí ni o ọ̀rọ̀ tẹ́mi ń sọ àwọn oníṣègùn òyìnbó ò ní sọ fún yín hmm. wọ́n mọ̀ òótọ́ wọn ò ní sòótọ́ mọ́ paralyze ní ọmọ rẹ hmm. àwọn kan ń sọ yìí wọ́n lọ lówó pẹ̀lú àṣẹ náà bẹ́ẹ̀ oní sport lójú ni pimples ni wọ́n tó fáìn wọ́n ra mọ́ fi àlùbọ́sà wọ́n ra máa fi rá hmm. àbí kó lọ́ọ́ kó ra kó fi kó ẹ̀ start rẹ̀ lọ́mọ fomi yẹn rá tó bá fẹ́ sùn lálẹ́ tó bá dàrọ́ ọjọ́ kejì fọ̀fọ̀fọ̀ fomi fojú rẹ. ṣé wo ni máa ta wá lójú. àgbàdo ìpinnu ojú la ní ẹ̀ kàn sí a ní ẹ̀ fi ra àyíká ojú gbogbo ibi tí o ṣe kúrakúra bóyá bí ọrùn ni ẹlòmíì ti lo chain gbogbo ọrùn yìí ti dúdú hmm. ìwọ kan á máa fi rá. tó bá tiẹ̀ ta lójú náà ó fi kílẹ̀ ojú náà ni. Eh, ṣùgbọ́n kò sí nínú kíní pé ká ká àlùbọ́sà sójú. sínú ojú. ẹ lè jẹ́ ntí ntí sinmi ni wípé gáàsì rẹ̀ ó débi ojú tó kóun hmm. náà máa ṣiṣẹ́ ojú kí ni mo wí. ó náà máa ṣiṣẹ́ ojú. a ní ẹ̀ka sójú o hmm. tọ́jú rẹ̀ wá di bàbàjọ́ àdìgbẹ́ nìkan ló sọ ọlọ́run láì wọn ọ̀sọ́ hmm. o oh, oh. ìjọba ògùn àti ìlà ń bẹ. ògùn àti ìlà wà báwo la ṣe ṣe. àwọn náà ni àwọn ẹbú dáadé náà kó kalẹ̀ yìí táyé rẹ̀ ó sì yí padà tó sì lówó tó kú òun ó alómìnira ọlọ́run ọba yọ sólẹ̀ tóun ti lò láyé ò tí ì lo sólẹ̀ fagbẹ́ oró hmm. àwọn èsì lo nǹkan èèyàn o. bàbá ibi tá a lọ lónìí ẹ tọrọ nǹkan kan àti làtẹ ẹ tọrọ lọ́wọ́ àwọn tó kọ inú ẹyẹ kiri kan àti kiri kan pẹlẹtẹ bá ṣe pé tó lè lò tí kò ní ní mélòó la fẹ́ kanu iye àdìpẹ̀lẹ́.

ọmọ ilé ìjọsìn tí mo ti sawọ́rò fún ọmọ ilé mọ́sìkì tí mo ti rí awọ́rò mọ́ òjò kó jẹ́ kọjá máa ṣètò lọ ká mọ́ sọ̀rọ̀ débẹ̀ òun ta ní sawọ́rò jù gbogbo mo bá kó jẹ̀ máa jọ ọmọ ilé àbá ti ń dáná ọmọ ilé pásítọ̀ ti ń dáná ọmọ ilé wòlíì ti ń ṣiṣẹ́ fún òjò kó jẹ́ kí mo wí kájókòó jẹ́. ẹnìkan wá sọ fún pípa náà ni ọmọ lò nǹkan dúró fẹ́ bàjẹ́ rẹ jẹ́ ni. Hmm. wọ́n pè mí. lórí àwọn gángan lò. ẹni tí ilẹ̀ bá mọ bá. ní bàrà o. wọ́n fọ̀mátì ọpọlọ wa láti sún sẹ́yìn fún nǹkan yẹn. àwa hmm. rò pé ìdọ̀tí ni. Hmm. wọ́n á sọ fún pé ìwọ tó o bá lọlé babaláwo ò ní rí Jésù. níbo ló ti wà nínú Bíbélì bọ̀ gbọ́dọ̀ lọlé babaláwo. níbo ló ti wà nínú nínú kùránì gbàgbọ́dọ̀ lọ lé àfa gbọ́dọ̀ gbàmọ̀ràn ni kí làwọn ọmọ ẹ̀lì wà fún kí ni iṣẹ́ àwọn wòlíì àwa yìí là ń ṣiṣẹ́ wòlíì níjọ́ wà náà wà lásàsọtẹ́lẹ̀ ọdún àsàsọtẹ́lẹ̀ hmm. oṣù. bẹ́ẹ̀ni. lẹ́yìn sí àwọn ní pásítọ̀ ní ti bàbá arọ́ ní tí wọ́n mọ̀ láwọn sàsọtẹ́lẹ̀. Hmm. bàbá ẹ bá mi pẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. o eto. o eto. thirty. thirty. four five. four five. six three. six three. eight three. eight three. o eto. o eto. thirty. thirty. four five. four five. six three. six three. eight three. eight three. ẹ má gbàgbé pé mo sọ níbẹ̀rẹ̀ ọdún yìí pé hmm. àwọn alágbára ó sùn lójú ọjà àwọn alágbára sùn lójú ọjà. Hmm. ṣùgbọ́n a wá gbé àwọn ìràwọ̀ tí àwọn tí wọ́n rò pé àwọn lè là wọ́n àgbẹ̀ wọn dìde. Hmm. ìwé náà ní ṣe láàrin Ukraine àti Russia hmm. a padà tàn káàkiri gbogbo àgbáyé gbogbo àwọn orílẹ̀-èdè tó ń pera wọn ní orílẹ̀-èdè alágbára a wà wọn àlè rí wọn mọ́ àwọn orílẹ̀-èdè táàrò kan ní wàá dìde gẹ́gẹ́ bí alágbára ọdún yìí kú ọ̀pọ̀ o ẹlẹ́dàá mi má jẹ́ ń kú lọ́dún yìí. ọlẹ́dàá mi má jẹ́ ń kú lọ́dún yìí o jẹ́ nkú lọ́dún yìí o. ẹlẹ́dẹ̀ mi mama jù wọ́n náà fọ ọgbóni rẹ mọ́. mọ̀kọ́ ah, má jẹ̀mú nkú lọ́dún yìí o. mọ̀kọ́ má jẹ̀mú nkú ah, lọ́dún yìí o. má jẹ̀mú ọ̀fọ̀ mọ̀kọ́. má jẹ̀mú ọ̀fọ̀ mọ̀kọ́. má jẹ̀mú ọ̀sẹ̀ mọ̀kọ́. má jẹ̀mú dààmú mọ̀kọ́. mọ̀kọ́. ìwọ náà kọ́ tiẹ̀ kọ́ tiẹ̀ kọ́ tiẹ̀ kọ́ tiẹ̀. ayé rẹ̀ ò ní dàrú o. ìgbà burúkú ò ní ṣe ọ̀fọ̀ ò ní ṣe ọkàn ní ọ̀balẹ̀ ẹ pè mí sórí nọ́mbà ní ètò thirty four five six three eight three. 080 30 45 63 83 080 30 45 63 83 ǹjẹ́ ọ̀rọ̀ wípé ò lè dálà láì jẹ́ pé èèyàn bá là ọ́ ayé rẹ̀ ò lè yí padà láì jẹ́ pé èèyàn bá mú èèyàn bá mú ọrùn rìn báwo lèèyàn ṣe ń rìn bọ́ bá lọ ọ̀rẹ́ni tí ọmọ nǹkan kan kò ní rìn kankan ṣe fún ọ ojú kan náà ni wàá wà. Hmm. sójú kan náà lọ ṣé bó ṣe wà lẹ́sìn náà ló tún fẹ́ yìí hmm. ọjọ́ máa sùn. kò lè sùn. lọ́dún pé bọ́ọ̀ bá ti sùn ò ní sùn. kò lè sùn. ayé rẹ̀ ò ní bàjẹ́ o. àṣẹ àṣẹ. ìgbàlú ò ní bá o. àṣẹ àṣẹ. ọkàn yóò balẹ̀ o. àṣẹ àṣẹ. bẹ́ẹ̀ ni yóò rí. àṣẹ àṣẹ. ìjọ mọ̀ pé ọsàn gidi. ìjọ hmm. mọ̀ wípé ó ní bá a ṣe ń lò. ìwọ tí pimples mú ni èlà ń bẹ lára rẹ ni èèpo ẹ̀yìn ọ̀sán. bẹ́ẹ̀ni. kí ni mo wí. èèpo ẹ̀yìn ọ̀sán. ara mú òkúta kó wá gún hmm. kó fomi díẹ̀ sí i. bẹ́ẹ̀ni kó fi ra àwọn ibi tí rákṣìṣì yẹn bá wà. bá wà wọ́n tó bá ní spọ́ọ̀tì lára. with immediate effect ni ló máa kúrò. pẹ̀lú àṣẹ ọlọ́run. bàbá mo ká dáhùn èèyàn lóhùn dáadáa. a dáhùn èèyàn lóhùn lẹ́mìí tí ó pọ̀. ṣùgbọ́n ká dá dáhùn èèyàn lóhùn. ìjọba wípé ọ̀sán lẹ́mọ̀. bẹ́ẹ̀ ni bàbá ǹjẹ́ mọ̀ pé téèyàn bá ra gé ọ̀sán sí méjì bẹ́ẹ̀ni wọ́n mọ̀ fi eh, àwọn àyíká ojú tí ò ṣe wá àbí bíi ọrùn ni àbí bíi apá ni àbí bíi itan ni má dára rẹ láàmú má wá kírímù òsì káàkiri hmm. má ní kánsá hmm. ó hmm. má wá dààmú ìdààmú ayé ò ní jẹ́ tiẹ̀ bá. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. omi ọsàn lẹ́sàn lálá omi ọsàn lẹ́mọ̀ lásán láwùá wọ́n ní bó bá ti wá rí yún wọ́n á àlùbọ́sà ogun rọrùn ọlọ́jà ọ̀rọ̀ àwọn òrìmọ́lì márùn ọ̀rọ̀ wàásù kan rà lọ restaurant mi rẹ̀ máa fi rá ó ti tán hmm. kí wọ́n wí ó ti tán onífo ni oléèlá ni gbogbo ọyàn ọrùn rẹ dúdú ni ó ṣe ṣìṣìṣì ni ìwọ máa lówó gbẹ ni ó kú pẹ̀lú àṣẹ Ọlọ́run ìjọba hmm. pé kùkúmbà náà ṣiṣẹ́ rẹ̀. kùkúmbà. kàn lọ mi rẹ̀ máa fi rá hmm. ara rẹ̀ ṣe ṣìṣìṣì ni wọ́n fira láti fira bí ìṣẹ́jú márùn-ún tó àgbo lè fira gbogbo ara rẹ kó wá lọ wẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run gbogbo yìí lá ara ṣe ara ń ara ṣe gbogbo ó sì kú ọmọ ẹ̀ kí ló wí. gbogbo ìyá kúrò. bábá báyìí ẹni tòmẹ́tò tá à ń jẹun. tòmẹ́tò. ó ṣiṣẹ́ tó ya wèrè. kẹ̀kẹ́ méjì mọ fìlà báyìí bí àti nǹkan mi nǹkan ṣe dé láàárọ̀ bá ti jí tó ń fọnu lọ́wọ́ àbí kò tó fọnu tó bá ti jí láàárọ̀ bí aago mẹ́fà àbọ̀ mọ́ fìlà tó bá fìlà tán wá bá tó bí ọgbọ̀n ṣẹ́jú bu omi fọnà fọnà náà fọ gbogbo ojú rẹ papọ̀ ó ti tán ó ti tán tó bá rí ọsàn àti wọn á lò fún oògùn jẹ̀díjẹ̀dí wọn bá lè ṣe. ọsàn yẹn àbá. ó ní bá a ṣe ń lò ó hmm. ẹ̀yìn ń ro ẹ́ ọ̀rọ̀ náà lọ kíní kan ṣe ẹ́ ẹ̀yìn rẹ̀ ń dọ́ bàbà wọ́n lọ́rọ́ sẹ́yọ̀ kan ọ wà hmm. jẹ́ tèpotèpo. yóò jẹ́ tèpotèpo. ọlọ́run kí mo wí. yóò jẹ́ tèpotèpo. ògùn ni mo búra. Hmm ọsàn ẹyọ kankan jẹ́ tèpòtèpò ti tàn hmm. ẹ̀yìn jẹ̀díjẹ̀dí ni inú rírun ni inú kíkan ni ẹ̀yìn kíkan ni pẹ̀lú àṣẹ ọlọ́run ọ̀wọ́ gbogbo ẹ̀tì hmm. tó bá lọ láàárọ̀ bàjẹ́ wà fi dọ́wọ́ ọ̀sán ti bẹ̀rẹ̀ ẹsẹ̀. Hmm. ó dá ẹ ṣeun bàbá bàbá ọjọ́ ti ń lọ ó dá wù mí káwọn èèyàn kí wọ́n jàǹfààní yín lónìí ká dáwọn èèyàn lóhùn dáadáa. ó ní o twenty seventeen nineteen ninety nine studio line yẹn o oh nine Oh, twenty seventeen ninety nine studio line tá a pè sí tá a fi máa dá inú ẹ̀ ẹ̀ yín nọ́mbà tèmi gẹ́gẹ́ ni mò ń pè látẹ̀kan o oh eight o. Oh. o oh eight o. thirty. thirty. four five. four five. six three. six three. eight three. eight three. o eight o. o eight o. thirty. thirty. four five. four five. six three. six three. eight three. eight three. nọ́mbà tẹ́ ẹ pé studio síbàjẹ́ fi dá yín. ẹ ẹ a ti sí ojú òpó lè báyìí oh nine oh oh nine oh twenty twenty seventeen seventeen nineteen nineteen ninety nine ninety nine oh nine oh oh nine oh two zero two zero one seven one seven one nine one nine nine nine nine nine Baba, tí ogún bá wà nú ayé èèyàn tẹ́ ẹ bá ti gbé olójú kéékèèké kalẹ̀ ẹ rí ìṣòro kedere ni. Hmm bí ìgbà tí èèyàn ń ṣe sinimá tó gbé sinimá kalẹ̀ tó ń wò gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwa ń rí i. Hmm. ìwọ náà mú nọ́mbà o ìwọ náà lè mú nọ́mbà o ìwọ tó lówó káàdì ìwọ náà mú nọ́mbà. nọ́mbà tó pè mí gangan sí lẹ́yìn ètò oh o ètò oh o ètò thirty thirty four five four five six three six three eight three eight three. hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ kí orúkọ yín láti ìlú wo. orúkọ mi ni Mutiu bẹ́ẹ̀. orúkọ mi ni Mutiu. Mutiu láti bo Mutiu ọmọ kíni láti bo. láti ìlú wo. láti ìlú Èjìgbò Ọ̀ṣun state. ẹ mọ ọ̀rẹ́ bò ń rìn lọ ọ̀rẹ́ máa fura ìrọ̀lẹ́ ayé la wà. a ò rínú ara wa má bìrì lóko ọ̀rẹ́ mọ́ o ṣe gbọ́ ìbá mi yé ìdíwọ́ àwọn àgbàlagbà sì wà fún yín ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ jẹ́ ń gbọ́ yín jáde dákun ni àbí bẹ́ẹ̀ kọ́ tọ̀ ọgbà kẹ́ ẹ múra o torí ìdíwọ́ àwọn àgbàlagbà yìí kódà wọ́n dínà owó yín díẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. ṣùgbọ́n owó ń bọ̀ fún yín tẹ́ bá múra. o oh nine o oh twenty o oh nine o twenty seventeen nineteen ninety nine nọ́mbà tẹ́ pè sí ìwọ náà pè béèrè bàbá tí ẹjọ́ dẹnu náà ná. hello. hello sir. orúkọ yín láti bo. mi lẹ́yìn láti Ògùn state. Tìmílẹ́yìn láti Ògùn state. kí lorúkọ ìyá. àti Mojí. Tìmílẹ́yìn ọmọ Mojí ah, o sì yẹ kẹ́ gbowó kan láìpẹ́ yìí o. Hmm. bẹ́ẹ̀ ni ó yẹ kẹ́ gbowó kan láìpẹ́ yìí àwọn oore fẹ́ máa sọ̀kalẹ̀ fún yín ṣùgbọ́n àwọn ìdíwọ́ kan wà tí ò jẹ́ kí oore ó wọlé torí ẹni promise and fail nílà. Mm bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ṣé lóòótọ́ ni sáwọn èèyàn máa promise yín tá a ti wò dé ní musa ṣé lóòótọ́ ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ pè mí lẹ́yìn ètò. Hmm. ìwọ náà pè wọlé jẹ́ kó bẹ́ẹ̀ fi olójú kẹ̀kẹ́kẹ́ kó fi bẹ́ẹ̀ wò ó. oh nine oh twenty seventeen nineteen ninety nine. Hmm. oh nine oh twenty seventeen nineteen ninety nine. olójú kẹ̀kẹ́kẹ́ o ó máa rí náà òun ni ó tàn mọ́lẹ̀ sí i. yóò tàn mọ́lẹ̀ sí i. Hmm. ó jura wọn lọ. Hmm. Hmm. wọ́n náà jura wọn lọ. ti jákàdì kọ́. hello. hello. kí lorúkọ yín láti bò ó. mẹ́lọ̀ máa ń dára ní wa. láti ìlú wo. àtàkùn jẹ́. ẹ̀dúrà ọ̀nà o. wọn lọ́kàn yín ọba lẹ o. ṣé lóòótọ́ ni àbírọ́. òṣìrọ́ ń bẹ náà kọ́ ìyàwó àjẹkọ́ nílé káàkiri ni hmm. wọ́n dínà owó bàbá yìí hmm. ṣé mo parọ́ níṣẹ́ rówó ni ẹ dá mi lóhùn náà ẹ pèmí lẹ́yìn ètò jèrè ṣé ìwà ọmọ tí mò ń rí ni hmm. eré ló pé ni. hello hello kí lorúkọ yín o hello ó ti rẹpẹtẹ bàbá ẹ bá mi pe ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ tí ń gangan. hello kí lorúkọ yín láti bọ̀dẹ̀ tó máa fi sọ̀rọ̀ o. láti. láti mi ò gbọ́ yín sá láti ìlú wo. láti ìlú france ok. láti ìlú òyìnbó lẹ ti ń pè wá o. láti ìlú ok. ah ntọ́ wà ń bí ìga àlè tún nǹkan mọ́ lórí atẹ́gùn ṣẹgbọ́n tí mo wí ilé tún nǹkan mọ́ lórí atẹ́gùn torí pé wọ́n mọ́nítọ̀ yín gan ìdíwọ́ yẹn dẹ̀ wà lára yín gan tẹ́yìn náà dẹ̀ mọ̀ so à ń sọ̀rọ̀ lẹ́yìn ètò ó ètò thirty four five six three eight three ẹ pè mí lẹ́yìn ètò hmm. ó ètò thirty forty five sixty three eighty three nọ́mbà tẹ́ pè mí gangan sínú. bàbá wọn mọ́nítọ̀ wọn kì í sọ̀rọ̀ orí atẹ́gùn. ìwọ gbé wo ìbò pẹ̀ka rẹ̀ báyìí ni ìfẹ́ hmm. tún nǹkan fún wọn lórí atẹ́gùn nìkan wọ́n dàbẹ̀ ni pé wọ́n tún fẹ́ kàn kó ká lọ́mọ́dé tó wọn. Hmm. hello. hello kí lorúkọ yín láti bo àgbọ̀yìn o hello. hello ta ló wà ń bẹ̀ ẹlẹ́tì rẹpẹtẹ o ìpè ló ń jápẹ́ o bàbá àwọn èèyàn máa ń mọ́nítọ́ èèyàn tí wọ́n á mọ́nítọ́ tá a ní. ọmọ tó pè ní wò pè ní. wò pè kí ló jẹ́ wò pè bàbá. sọ́dọ̀ àwọn olórin mẹ́wàá kù wà ìwò pé láàbí ṣe é gbọ́dọ̀ ọ̀pọ̀ olórin kan lọ́gọ́. bẹ́ẹ̀ ni. ó ní. <laughs> àwọn ayé wọn fi wò pé wọ́n yàn. wọ́n fi wò pé wọ́n yàn. hello hello. láti ló gún ẹ lọ. kí lorúkọ yín o. ẹ̀ láti ló gún ẹ fẹ́ Emmanuel. Emmanuel ọmọ. Hello? Emmanuel ọmọ kí ni o? Ọmọ Victoria. Hello? Six three. Eight Hello, Eight three. Wọ́n lẹ́gbẹ̀ẹ́ mi gangan sí. Hello? Hello sir. Láti orílẹ̀-èdè wọlé tí máa mi sọ̀rọ̀. Láti Qatar. Qatar. Kí ni orúkọ yín o? Akademi Olùkọ́ Ẹ pè mí lẹ́yìn ètò. Ẹ pè mí lẹ́yìn ètò. Ó ètò oh eight oh oh eight oh thirty thirty four five four five six three six three eight three eight three ìdààmú ayé ò ní jẹ́ tìwọ́ tó ń wò mí. àṣẹ àṣẹ àṣẹ Elédùmarè. gbogbo ẹ̀yin tẹ́ ìwà lóde ayé táyé so mọ́lẹ̀ hmm. ọlọ́run ó tù yín. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. kó tó di pé mo wò ó pé ká máa ṣètò báyìí ẹ̀mọ ìgbà tẹ́ ti wá wá wá ni tí mo ní kò sí ní tó jọ. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n mo rí pé ọmọ Yorùbá wà lórí ìdè púpọ̀. Hmm ọgbọ́n ìwà mi. mo gbọ́ yín bàbá. kí ẹ bá kó ọmọ Yorùbá ogún jọ kí ẹ tó lè rọmọ Yorùbá tí ó ní one five hundred thousand lákàntì hmm. ní nílẹ̀ adúláwọ̀ ọ̀nà ó sì jìn. ọ̀nà ó jìn. Hmm. ṣùgbọ́n àwa náà ni ká ní twenty thousand thirty thousand lákàntì ká kó gíní sí ká kẹ́kẹ́ sí gíní. Hmm. àwa gbé tó yìí ká rẹ̀ pé bó lọ́mọ Yorùbá ṣe kú òun ó kú òun ó yà. ló sì fa òṣì gánlẹ̀ ṣé ká sọ lónìí nàbí ká sọ dìgbà míì. ẹ ká sọ dìgbà míì ọjọ́ ti lọ ọkọ òbí kẹ́kẹ́ ṣàdúrà fáwọn èèyàn ká dẹ̀ máa. a sọ tí ń kó sí ọpọ́n lẹ yorùbá hmm. ó sì jẹ́ pé ìran yorùbá ló sì pọ̀ lára rẹ̀ jù ẹbẹ hmm. ọmọ yìí bọ̀ tí wọ́n níka iná ẹ pọrọ iná ẹ gba iná ẹ jílẹ̀ dú iná ẹ gbélé kan ọ̀sìn wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ tí wọ́n sọ èdè rẹ̀ tó sì wọ́n níka mílíọ̀nìà ni. Hmm èrò pọ̀ gbọ́ yorùbá mi mo gbádùn yẹn ní mílíọ̀nìà ni. ẹ bá lọ́mọ yíbo sẹ́ torí nípa àwọn àwọn ee eh, eh, nǹkan gbogbo bí wọ́n ṣe rówó èyí òun lọ́pọ́lọ́ tí wọ́n. tí wọ́n ó kẹ̀lẹ́kù kẹrú náà ti máa. àwọn sì máa lálé wọn lásètò òsálẹ̀ ọba wọn ni òòṣà tó so léyìn rán àwọn bàbá yín tí wọ́n kó òòṣà wọ léyìn wọn ọjà wèrè fa hmm. wọ́n dífá ni wọ́n tọ̀ pé bó ní sínú ìdílé wọn ẹ̀ṣẹ́ òkun wọlé ẹsẹ̀ sàpọ̀nà wọlé ẹsẹ̀ òsàlá wọlé ẹsẹ̀ òsùn wọlé ẹsẹ̀ èṣù wọlé wọ́n wá ṣe gbogbo nǹkan yìí láti mú kí ilé ó tẹ̀síwájú ẹ̀yin kan wá ní ẹ wá gbé ẹ̀ṣẹ̀ àjòjì kan ẹ wá ṣe ẹ wá ṣe ẹ wá ṣe ní lẹ́ngbẹ́lẹ́ngbẹ́ káàkiri ẹ wá nígbà náà ni Jesus is the resurrection ẹ̀yà aláwọ̀ pàmò ara àwọrò ẹ sì wá sara yín nínú ẹ wá sara yín sínú ayé yóò wá ní ìtumọ̀ mọ́. Hmm. ó ètò. ó ètò. thirty. thirty. four five. four five. six three. six three. eight three. eight three. ó ètò. ó ètò. thirty. thirty. four five. four five. six three. six three. eight three. eight three. ó ní má dààmú. àṣẹ àṣẹ. bá o ṣe ń ṣe ètò yìí kú ò ní pa ọ. àṣẹ o. ọba ẹlẹ́dàá rẹ mú ẹlẹ́dàá mi ò ní gbàbọ̀dé. ẹlẹ́dàá mi ò ní gbàbọ̀dé. ẹlẹ́dàá mi ò ní bọ́ sọ́wọ́. ẹlẹ́dàá mi ò ní bọ́ sọ́wọ́. èyí kúkú òjijì lọ́dún yọ. máa ń ta kú náà ń ta kó sì ní méjì ẹ pé ní kò ní délé tèmi o kò ní délé tèmi kò ní délé tèmi kò ní délé tèmi kò ní délé tèmi ayé mi ò ní bàjẹ́ o ayé mi ò ní bàjẹ́. bó o ṣe ń ṣe ètò yẹn ọkàn rẹ ó balẹ̀. àṣẹ àṣẹ. bó o ṣe ń ṣe ètò yẹn ayé rẹ ò ní dojúrú. àṣẹ àṣẹ àṣẹ. tó aláboyún tó tó wà nú oyún hmm. tó wúkọ hmm. lọ́ra orógbó rẹ sómi kọ́ máa mú kò ní wúkọ́ mú. àṣẹ àṣẹ àṣẹ wọ́n lọ ra orógbó dà sínú omi lọ́pọ̀lọpọ̀ o lè kọ́kọ́ ṣe omi yẹn tó bá ṣètò tutù dáadáa ó wá kó orógbó yẹn sínú rẹ̀ filẹ̀ fún bíjọ́ méjì àbíjọ́ mẹ́ta tó bá ti toró kéde pé oró náà níbẹ̀ lára rẹ̀ kéde pé yóò change kọ́lọ̀ kan lọ títí ìwọ́n máa yọ ọmú ní sọ́ọ̀tì kan lọ́sàn-án lálẹ́ hmm. pẹ̀lú ibi dídọ́ kejì dọ́kẹ́tà ò kúrò rẹ̀ mọ́ hmm. ọlọ́run fi ọlọ́kàn balẹ̀ o àṣẹ àṣẹ ayé òní àṣẹ ṣàṣẹ ọkọ àwọn sẹ́tẹ̀yàn bí lánàá àwọn sólẹ̀ hmm. tí ò ní kéde àti ń sọ látijọ́ yìí náà ṣé ogun ẹ̀ tí ò wá ní ayé rẹ̀ ṣé òun ti fẹ́ ti kọ́ hmm. ṣé ẹ̀ tí ò lára tí wọ́n ti fi kọ́ hmm. wọ́n ti fẹ́ ti ká lómi yìí sì pé yàrá bá gbẹ̀rọ e yìí sì lọ ọ̀dọ́ rẹ hmm. ah, ọ̀sẹ̀ yẹn ní yín dẹ̀ra ẹ̀yọ́ bẹ̀mí náà soso lẹ owó tó tún rí ẹ̀jẹ̀ fi léyìí láṣẹ mú ṣé ẹni pé sẹ̀mú náà lòún ronú táyé lè fi ní tu dúró lórí pọ̀rọ̀ àṣẹ̀mú nìkan má múra bó ṣe jẹ́ bàbá jẹ́ tó ò ní tẹ̀ ẹ́ láyà àṣẹ̀mú oníjà ẹlẹ́yà pádóyàmù ó bá dé ó lọ fa tọ́kì ìyàwó tẹ́lẹ̀ tó gbọmọ tó kán tó ní tó ọ̀ lọ́mọ tí lọ́mọ tí ìdí rẹ̀ ga rú ẹ̀. àwùrọ̀ ah, tó rọra tẹ́kùn lọ́mọ wá <laughs> bàbá ìbò ti dàgbà sẹ́yìn náà wá sí bẹ́ẹ̀ ni. ó yan ọkùnrin alákùúta lè máa náwó àwọn obìnrin dáadáa ń kọ́ yín kìíní hmm. ẹ lè náwó ọdẹ hmm. ẹ náwó ọyà ẹ náwó sùn ẹ náwó sùn ẹ ọ̀ bàbá ibi tá a ti ń bọ̀ ẹnu àṣẹ ti wà lẹ́nu yìí àṣẹ yín ẹni máa ṣàdúrà ká máa lọ lórí ètò lọ́jọ́ tó ní. ẹ jẹ́ fún àwọn èèyàn àbí kò ní ìdí ni. ẹ yẹ ká fún wọn gbà mí. ayé rẹ ò ní nílò adébàjẹ́ o ó lè béèrè fún ọbẹ̀ hmm. máa kàn á hmm. fọ ni tó fi kàn bí àgbò hmm. tíyàwó rẹ̀ ó sọjá ní yàrá fún ọ bá lè mímọ́ lọ bí ó bá bẹ̀rẹ̀ o ètò o ètò thirty thirty four five four five six three six three eight three eight three oh eight oh, oh, oh, forty five forty five sixty three sixty three eighty three eighty three ayé rẹ̀ ní pẹ́ yìí kéwì àṣẹ ìrì ìrì owó yóò ṣẹ̀ sílẹ̀ àṣẹ ìrì ìrì ọlá yóò ṣẹ̀ sílẹ̀ àṣẹ ìwọ ló ṣàṣẹ àṣẹ àṣẹ mọ́tò wọn tún wá wé ẹgbẹ́ ìlú hmm. látọdún yìí pẹ̀lú hmm. àṣẹ ọlọ́run kọ́dún yìí ó tó parí ọtí ẹ̀ lọ́wọ́ àṣẹ àṣẹ ó sì tó parí ọtí ẹ̀ lọ́wọ́ àṣẹ àṣẹ tó wọ́n jọ fún ọmọ bíbí pẹ̀lú àṣẹ ọlọ́run ọlọ́run ọlọ́run pèsè ọmọ aládùúgbò rẹ̀ kan ọmọ tí ó bọ̀ kalẹ̀ ọmọ tí ó láàánú rẹ̀ ọmọ tí ó tọ́jú rẹ̀ ọmọ tí ó fi ọlọ́kan balẹ̀ bẹ́ẹ̀ ni ó rí o ọkàn rẹ̀ balẹ̀ gbogbo àwọn ọ̀tá rẹ̀ ni ó wà kú tán bẹ́ẹ̀ ni èyí tí ó bá kú ọlọ́run fẹ́ dá a sí kó lè rí ògo ayé rẹ̀ ni hmm. yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ títí nígbà míì tá a tún lọ pàdé ẹgbẹ́ nígbà yìí ká tún máa lọ ká tún kọ́ ètò thirty thirty four five four five six three six three eight three eight three oh eight oh oh eight oh thirty. thirty. four five. four five. six three. six three. eight three. eight three. ẹ ní má dààmú o. àṣẹ àṣẹ. yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀. àṣẹ ẹ wo àtúntò ń lọ lọ́jọ́ ọdí tòní èmi ti padà sí ilé Ifẹ̀ o <laughs> ibi tí ojúmọ́ ti mọ́ wá èmi ti padà síbẹ̀ ẹ wo akí gbogbo ẹ̀yin tí ẹnìkan nìyí adúpẹ́ lọ́wọ́ yín o tẹ́ ń pè wá lálejò ìgbàkúgbà ẹ wo ẹ máa wo kànnì yìí ẹ máa láìkí ẹ máa subscribe sórí rẹ̀ ó nígbà míì ó dojọ́ rẹ̀ orúkọ mi ò yí padà ẹ̀ lọ gọ́gùn rẹ̀.